atọ́wà lè pín ìkẹ́rọ́ dìgẹ̀rẹ̀ fáàmì nàbí wa sallallahu alaihi wasallam ẹni tó wọn wá gbà máa jẹ́ kẹ́ fún wa ọlọ́run bá tẹ̀lé fún kíá nàbí wa lọ́kùn bá tẹ̀lé fún ọ̀la rẹ̀ àti àwọn ẹ̀sán sọ̀hábà rẹ̀ kẹ́ gbogbo wa náà máa tọ́ kẹ́ pẹ̀lú àwọn nàbí sallallahu alaihi wasallam níjọba ìkẹ́ àwọn. àwọn bẹ kó fi ìyọ̀nú ẹ̀ lójọ́ náà ọjọ́ tẹ́yìn ní sọ̀rọ̀ bóun lágbára kan láti fi gbára àwọn ìyá ọlọ́run abóun lówó kan abóun nípò kan àfi kéèyàn ọ̀pádé Allah subhanahu wa ta'ala pẹ̀lú ọ̀pọ̀tọ̀ mọ́kù mi ẹ̀ lọ àtẹ̀mí àtẹ̀yìn ọlọ́run má jẹ́ àtúnṣe pàǹpàǹ kan pọ̀ mọ́ o àfi kéèyàn tó pàdé rẹ̀ pẹ̀lú ọ̀pọ̀tọ̀ mọ́kù mi wa òǹgbẹ̀yẹ wa mọ̀nàfíkì aláfọkànsí aláfọwọ́sí ọlọ́run dákúnlá ìmì àtẹ̀yìn bẹ́ẹ̀ o wọ́n sọ wọn bí àdánwò tí ó kọlù wa tó fi jẹ́ pọ́tọ̀ ní táàmù bákan náà tọ̀lé tá a máa ṣe tá a máa sọ àkóso wa bí ọlọ́run bá wò á jẹ́ àmú ọ̀gá orí ni mẹ́gbẹ̀dì agbábi ìbínú rẹ lọ lọ́lájọ kò ha ìntàwá fílẹ̀ ìtàkù agbọ́lọ́wọ́ wa tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa Allah subhanahu mọ́sà ha. ní bí ṣe ń fẹ́ lọ. jama'a àwọn masáyìí ló ká gbọ́dọ̀ lórí ẹ̀sìn wa gbogbo ẹ̀ ló sún mọ́ra wọn ẹ̀sìn wa sẹ́ gbogbo ẹ̀ ló sún mọ́ra wọn ìdí tá a fi wo báwọn ń tàn sálàyé nígbà a débẹ̀ síbi áyá yìí ntí máa ń mẹ́gà píọ̀ níwájú ọlọ́run ó ní kí àràmù ọmọ àgbàdo wọlé àwọn tìjọ́ ìtọ́jú orí ọmọ tọ́ ó ní pé inú ọmọ àwọn ọmọ jẹ́ ń pè ní àrọ́ ọ̀hún àgánkọ́ kùmùsù ìbùkù خمس البطون من التعفف ضمرا لا يعرفون سوى الحلال طعاما لا يعرفون سوى الحلال طعاما Mùsùlùmí gbogbo ni mi náà ta fòfin bọ̀ mìíràn. Apá ń lọ́rọ̀ àwọn ènìyàn náà ló ti jẹ́ kó wá mọ̀ àbí ìtàn sọ̀rọ̀ wípé a ah, símà àwọn mọ̀nàfíkì ó ń bí díà àwọn aláìgbọ̀nà sọ́dọ̀ ọlọ́run sọ̀dálá ó ní kí wọ́n máa yọ kí lọ́fẹ́ múnú ẹ̀yọ àti kébi ọkọ̀ kí ó sì wọ́n máa wá kó jókòó kó lóòrùn ti táyá kí fún ọ̀wá lórí ìtàn ìkẹfún tí kò sí sí ilé jámọ́ onílẹ̀ jẹ́ nípa ọ̀la sọ kò sí lóhùn sí ti mùsùlùmí. àwọn ẹni ọlọ́ yìí. Omusulibuku. Apanu ni a. Tàlá òfin bọ̀ mìíràn. Níbi májàdé nǹkan tí ọ̀ tọ̀lọ́ náà nǹkan gba bí ìwọlé, iná lọ sún á di apanu. Táwọn èèyàn fi lè máa bí ẹni rè pé àkùsà sí ìrẹsì. Ìsígi nítorí pé láyé àárín wọ́n wá ń bá lọ báwọn wọ́n bá rọ̀ wọ́n ní kí wọ́n yóò fi ọ́ láyé àárín fún lẹ́mí wàlẹ̀ halali fàmà láyé àárín fún láti wàlẹ̀ halali fàmà. nítorí pé táwọn ọmọ ló ń jẹ tó lè wọ ẹnu wọn èlé jẹ́ bá rí àlàálì bẹ́ẹ̀ tí ò bá jẹ́ àlàálì bẹ́ẹ̀ gbogbo tuntun wọ́n bá kàn wọ́n bá mú mara sọ́dọ̀ ọlọ́run jama'a àtẹnjí sọ̀tẹ̀jú wí tààlẹ́lọ́lọ́run lè febi panu wa tí ebi yóò wà dé dárọ́jà bẹ̀rù rọ̀ sọ́rí tí ebi ò ní tí ìdè dárọ́jà bẹ̀rù rọ̀ tí èèmọ̀ ìjẹkújẹ tani ọ̀fẹ́ sínú wa ẹ̀yọ̀ ebi tani mi ó sì sọ̀nkà mi kí ni ń fà á tá a fi ń bẹ lọ́n tí ó rí bẹ́ẹ̀ mọ̀ kí ni ń fà á tá a fi ń ka rúkìá tí ṣètò wàá bu ẹni ọjọ́ jẹ́wọ́ fún ọwọ́ lómi àbúwọ̀ ìkọ́ni. onílé sòrò sòrò sòrò ọ máa yín pè lọ kọ́tẹ́ bí lọ́jà àgbà ẹ̀jẹ̀ ló sọ bá ń fẹ́ dín kàlùkì rà. èmi lọ bá sọ wípé kọ̀ọ̀rùkì ṣáàfù ṣáàdìdì tí ń tọ́lọ́ kọ́ ọ̀rẹ́ lọ àjàlọ́ sọ àwọn. tá a wọ́n máa wọ́n kẹ́ yìí àwọn àjọ lọ lórí ẹ̀ bákan náà ẹ̀sìn tí a ní káwá ṣe fún orí ẹ̀ lè dá wa jẹ̀mọ́ irú ń tàǹtẹ̀ ọlọ́mọdé àtàrẹ ò mọ́jọ rẹ̀ náà á fi akọ̀ irú ìjókòlé tó bá kò ní ọ̀sẹ̀ ní èèyàn ó súnmọ́ kọjá pé ẹni tọ́lọ̀ bẹ́ẹ̀ bí ó sí yàn ní tó pọ̀ ìjọ ní àfi kéèyàn níbi tí ó ti máa fẹ̀ ní ẹ̀mà tí ó sì jẹ́ tí ó jẹ́ pé mo dìde ní mo fẹ́ lọ fẹ̀mí mi mọ́ mo lọ bí wọ́n ti fọ̀ ọ́ mọ́ àà tó gbogbo ń tàn sọ ìdúgbò amẹ̀lẹ́kà ní àti àwọn ọ̀rọ̀ ọ̀sán alhamdulillah àkùrùsàmùdà tó bá jẹ́ pé ó pè ẹnìkan kúrò ilẹ̀ lónìí tí ọ̀sẹ̀ lọ́mọ wà lẹ́ẹ̀ ni wọ́n jẹ nǹkan o. ìjọba bí wọn bá dé ní ìsìn àtọ fún wa kí wọn fò ṣèlú wa ni wọn máa fò lọ́jọ́ ọ̀la jù. mi ìlànà àti sáfò yìí fò nǹkan sọ o nǹkan sọ yìí àjọ tẹ́lẹ̀ báyìí wípé kẹ́ẹ̀rá wa náà jọ ọba dé bóòlù sáàtù náà ṣe tẹ̀lé tó kárá yìí náà jọ ọba dé bóòlù yìí náà ṣe kíni o bẹ́ẹ̀ ṣe tẹ̀lé tó tá a bá ń sọ̀rọ̀ àwọn àdájọ́ ẹ̀sìn ọlọ́run tí nǹkan yìí tí ìdè bẹ́ẹ̀ tí wọ́n dáhùn pé ṣé ìmọ̀ni wà wà ọlọ́run pé wà ọlọ́run mọ́tò wá ìjẹ́ ìfọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ níbi tí ọmọ ìyá tí ń wò kó ti jẹrán ti pẹ́ ebi ẹran ọ̀pá o ebi nǹkan bí ọ̀pá o ọ̀yọ́ ẹran fún ọwọ́ ń lọ tọ̀wọ̀ ẹlẹ́dẹ̀ tó o sì mọ̀ pé ẹlẹ́dẹ̀ ló ń tọ̀ níbẹ̀ pé wọn kẹta wò pé kò ah, tiẹ̀ fi ẹ̀dùn pẹ̀lẹ́ mi lẹ́yìn ní yọ. ẹja lílọ mo ti kíbi ẹ̀fí tó kíbi tó ní. bákan náà àlàáfíà láti tèbà dẹ́yìn àwọn dáàtì bọnu ó náà ní wa jẹ̀wọ́n wípé aro tí ń jìkú òdìbò ṣe rí adama fún bàbá wa ebi bí oúnjẹ a pé ẹ ń bá lè mọ́nítọ̀ tí ó máa jìbọnu gan fún jama'a àwọn ààrẹ kan bẹ tí èpè kò lè mẹ́ta wọn lówó wọ́n ń rí nǹkan jẹ ló sì fà ẹjú ọ̀bá tí wọ́n ní àwọn olùkẹ́tẹ́ ń jẹ yà á ẹ̀rọ ìrìn náà ní owó èrè jẹ́ ju bọ̀kọ̀tọ̀ méje lọ́n jókòó ẹ̀sẹ̀ ó tó bá tẹ̀ fẹ́ mú mílíkì píkmíkì tí ó láǹdì yẹn onímọ̀ tó ń fi máa kò ní lórí náà ni wọ́n bá tubi ó lè jẹ́ bíi mẹ́jọ ó lè jẹ́ mẹ́sàn gbà mí wọ́n sì àbá dàgá rí sí orúkọ sí mi ẹnì kan sọ́jọ́ kẹ́kọ́ ẹ̀yìn àbújú wíìkì ọ̀ràn mẹ́ni ẹnì kan tó wájẹ́ lẹ́yìn ẹlẹ́ẹ̀kan lọ́dún ẹlẹ́ẹ̀mejì ìjọ léyà ìgbígbàwẹ̀ wọ́n sì bọ́ náà ni lẹ́sọ̀ pé tẹ́lifíṣọ́ náà dókítà máa sọ ń pọ̀rọ̀ mílíkì ìrọ̀ Ah, sọ́ọ̀bù pé mílíkì lára tiẹ̀ bí àkọ́kọ́rọ́ òjò nígbà bá fẹ́ wọnú òjò tí a ti wà nú ẹ̀rùn ẹ̀rùn fẹ́ máa lọ ẹ̀rùn tí kọ́kọ́ máa ń rọ̀ jẹ́ mọ́ òbóṣe ní ọlágbára tó ìtẹ́bí ìrìnlẹ̀ sí máa fà á mú. ó sì ti ń bẹ́ lára rẹ̀ lé lálàáfíà a máa ń wọ èyàn tó jẹ́ pé ọrọ̀ tètè dé bá wọn ọwọ́ alẹ́ lọ́rọ̀ dé bá wọn in tó pa wọ́n kẹ́yìn ìtọ̀ ṣúgà ń bọ̀ kẹjú àjẹ́ ọ̀fẹ́ rí kọfà rí kọfà akíní éjì gan fún rẹ̀ èèyàn mọ́ ń dàgbàdé éjì kan tí èèyàn gbọ́dọ̀ sára mọ́ wọ̀lẹ́yìn èèyàn wà lẹ́ padà yọjà wálẹ̀ gbogbo torí ọmọ ìjẹ́ kọrọ̀ sára ọlọ́ni wà mọ́nú àmìrù nàǹkúsù fil khalq inú kẹrọ àmì gbogbo ẹni tí a bá ti di ọ́ dàgbà pẹ̀rẹ́ àájì òye jẹ wọn ni ah, ẹkù sọ́dọ̀ rọ̀sáàkì wà ọ́rẹ̀ pé àni bàbá máa ń gbọ́rọ̀ ẹnu wọn wọ́n sì máa ń wẹnu wọn náà ni etí bàbá gbó sínú wọ́n máa ń nu amir nuna kíso fìlọ́ọ̀lì tẹ́lẹ̀ mi ti rè pé á ah, tẹ́lẹ̀ bá fẹ́ jẹ́ pàbó dáyé máa ẹ sáwọ́sọ rẹ̀ jùlọ ni mo torí pé ìrìnà yẹ láti rọ àwọn dọ́kítọ̀ ti sọ fún nǹkan rẹ̀ rẹ̀ kọ́dà torí ẹ̀ láti kún fáwọn bàbá rẹ́ẹ̀dì rẹ́ẹ̀dì lọ́wọ́ àdàbí gíláàsì ìbò kọlọ̀ rẹ́ẹ̀dì tí ó máa gbé ìtànsán wá sínú ojú ẹ̀ tí bó ṣe bẹ̀rẹ̀ ṣùgbọ́n mọ̀lú ìlẹ́sìn yóò hẹ́pù wa lálàáfíà ara gẹ́gẹ́ yóò hẹ́pù wa ibi tàdé ó ní ṣókùnù akílì ìlú ṣóhùnmí ìhàyàwó àná ti alìbàtàkọ́ sí àbẹ̀lẹ̀kùnmù náà kí ìdájọ́ jíjẹ àwọn ẹran tí ó fi òmò búùsì ẹran ara wọn tó sì fẹ́ wọnú lábánú wọn tó sì fẹ́ wọnú awọ ara wọn ẹran gangan tàbí ìrántí máa ń yé ìlọ́bàjẹ́ tí ó sì fẹ́ wọnú ẹ̀yìn wọn. jàmáà sílẹ̀tù lè máa ń bíbélì háàdìr ká lè so ibi tá a lákọ̀sí ká lè so mọ́ wọn torí àwọn màsá inú ìlú wọn ní ìdí ìfarabalẹ̀. níbo la fi orí ọ̀rọ̀ jàlá láti fi ọ̀rọ̀ mẹ́ta tá a bú wá kẹ́yìn ní bàbá fẹ́ ní tẹ̀lẹ́dì kí ló tọ́wọ́lé jàlálà máa jẹ́ lu olùtọ́lẹ̀ jàlálà haramu ni jàlálà akọ̀kọ̀ kéèyàn ọjà tí yóò bá yí kan bí èwo la fọ́ fọ́ ọ̀rọ̀ ọjà lọ́rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta. láì dára yọ̀ wá. ààrẹ lè sọ tó lè dáàmì bọ́yẹ̀ mi ò sì mistake ọ̀dà bọ́ àkùwáàmù mélòó làwọn àkọ́ àṣírí ọ̀rọ̀ jàlálà kamarina kí là ń pè ní jàlálà jàlálà ṣùgbọ́n ìgbàlẹ́ pé ó máa ń jẹ ìjọkújẹ láti ìjọkújẹ ó ti ṣéèkì ara rẹ̀ jẹ́wọ́ nínú ìrìn ara àbọ̀ rẹ̀ jẹ́wọ́ lálọ́ pálọ̀ lálọ́ pátá jẹ́pà lọ́wọ́ ní òun jẹ́wọ́ pẹ̀lú ilé ìfowó ọjà àwọn àlá. Ẹ̀tì gbogbo kí ló túnbọ̀ jà lálá? Bárakàlá fi ẹ̀rọ bí ń jẹ́ kí ni o? nǹkan ẹlẹ́gbẹ̀ẹ́ ẹranko ní jẹ ìpínlẹ̀ gángan ní igátà ní o kẹrẹ̀kọ́ ọmọ jẹ sáàlì jẹ náà sọ̀rọ̀ àti àti ìjàlálà ọdún ọ̀rọ̀ àti sọ̀rọ̀ àbá ọ̀rọ̀ àti sọ̀rọ̀ àbá ọ̀rọ̀ àti sọ̀rọ̀ àbá ọgbọ́n náà ní tàbí ìrọ̀ ẹ̀rọ ẹ gbọ́dọ̀ jẹ jàlálà náà sọ̀rọ̀ àti lọ́sọ̀rọ̀ àlùfẹ́ mi jàlálà ẹ bá jẹ jàlálà sì ti gbọ́ nínú ẹ̀sìn wa wípé tí ó bá ní a má jẹ kankankankan ẹ má lẹ́bẹ̀ tí ó bá ní a má jẹ kankankan gbogbo àjìzáwò ara rẹ̀ ẹ̀ka tó wà rẹ̀ ó ti mọ́nú rẹ̀ tó ti bẹ́ẹ̀ tètè sí ilé iṣẹ́ kan bá ní ìsìn tí wọ́n ń ṣe mílìkì jáde wọ́n wá ní mílìkì eléyìí o wàrà eléyìí làwọn fi ṣe o sáàjẹ lóò lọ pé ọ̀pọ̀ kò jáde o òrò rẹ̀ lẹ́nu fi ń lè ṣáàjẹ́ ẹ̀rìkà wọn ni hàn ṣe bí wà láàbùrẹ̀ kì í dì ṣe bẹ́ẹ̀ rẹ̀ lọ́wọ́ bá sọ ọlọ́run sọ ẹran ìtìláàbù kiri ìjùz ọ̀rọ̀ lọ́wọ́ ìkólú gbọ́dọ̀ dẹ́wọ́ tí wọ́n bá ń bú yẹn ní ìṣúná lẹ́nu ìdèrè wà pé orí ẹ̀ ọ̀dà sórí rẹ̀ nìkan ni ọ̀dá. inú ẹ jẹ ẹjẹ sì ń dúpọ́nù rẹ̀ jẹ́ wọ́n ní ọlọ́kùn nǹkan wá ìlọ́lọ́kùn nǹkan mi ta ló ti fi tẹ́kì ọwọ́ rẹ̀ ti fi tẹ́kì náà bínú ọ̀rọ̀ ìtajà wá kù inú ajẹ́ wípé wọ́n bu ẹ e, e gègé kan lára ẹ̀ ó gẹ́gẹ́ ni wọ́n ti ẹ̀ lọ bẹ̀rẹ̀ èèyàn wà lọ báyìí afọ́kù gbèmí ọ̀ràn wo ni ẹnu dábì sọ́tẹ̀lẹ̀ tẹ̀fọ́ pàṣẹ àwọn fúnfún rẹ̀ tẹ̀yà kò pọ̀tà kéfù rẹ̀ òsì fún ẹ̀ nínú yẹn tẹ̀yà kò pọ̀tà tó wá gbé owó tó mú padà ìgbé ọ̀rọ̀ kàlẹ̀ nínú yorùbá nìkan ìgbé ọ̀rọ̀ kàlẹ̀ òde àwa lọ́rọ̀ mọ̀ pé jàlálà náà ìtàdébí sọ ìkó tí wà láàrin ó ti wọ́n náà egbò ìdírè ẹ̀sìn tí èèyàn bá ti ṣe ọlọ́run ti kádàrà pé yọ́ sẹ̀sìn mi ẹ̀rí wípé wọ́n máa ń tọ̀pọ̀lọpọ̀ àwọn oògùn kan bí bọ́sọ̀ bí òjè bí àárín àwọn ọjà báwọn wọ́n ní kọ́dà bẹ́ẹ̀ ṣe wọ́n kíníkan ní sẹ́fún kankan ọ̀rẹ́ ẹkùn làwọn fi ṣe mùsùlùmí gbọ́dọ̀ lù

ṣé àìsàn tí ń ṣe wáyé sáà kan náà sí ẹni tó fẹ́ jẹun tí òòrùn jẹjẹ tó wá fẹ́ kú tiẹ́nìà èyí tó bá yà ní sáìmù yẹn kọ́lá kọ̀jẹ́ tọ́lọ̀ ọ̀fẹ́ yà jẹ sáà lè gbé oúnjẹ sáà ti kíláà rẹ̀ sáà lè gbé àìsàn náà sí pé oúnjẹ kèé ṣe pé àwọn tí ń sọ pé a lè lóyìn wọn ọgbà kò kéè sára mú ibi tí àkàtì máa wà mú tó jẹ́ pé tọ́lùmùlù ẹlẹ́mì yóò wò pé níbo gẹ̀ẹ́gẹ̀ẹ́ lójú ọ̀rọ̀ wa kèdèkéyàn ọ̀há kéwù olùyẹ́ fi قوم اي امرها جوبي اي لي سكريو ما هو الحمام يقول لك كل حمام نعم ها ها ليه وين وما من الخلاف الخلاف ẹ́ ilégbè jẹ́ ẹgbẹ́ bìtò mo Sabe, não? kíra sọ kẹ́yìn hammam tí ẹ bá nínú ìdára tí ẹ bá ní kọlá kí nǹkan pàfófò alkọlá ààyè déèyàn ti lè bọ́ra alẹ̀ tẹ́nìkan kò ní rí yàn tí ọwọ́ tó fi owó sí tẹ́nìkan kò ní rí yàn láyé ànábì wọn ò sì ní ní bíúndì wọ́n máa ń ní kéènì òríjìnà síbi ojú òtítọ́ ọwọ́ apọ́ sọ̀rọ̀ ẹ̀lẹ̀ kọ́ máa tọ̀ tàbí kọ́ bọ́sọ̀ ẹ̀lẹ̀ kọ́ máa gbàtẹ̀ ìṣòro sọ́ra. àyè tí èsì tí èsì kí máa pàdé ẹlòmíì ṣàtúnyẹ̀ sí máa bẹ̀rẹ̀ sọ̀rọ̀ lẹ́yìn ọ̀tà wà bẹ́ẹ̀. ìyàwó ìṣà ó bí ọ̀tàn anáwọ̀dọ́ wa nígbà wọn lò wípé àwọn èyí ti ń sọ bí nípa àwọn àwọn àtìkù mi sọ wọn náà fẹ́ lọ gbọ̀nsẹ̀ bẹ́ẹ̀ sì ní jọ́nà náà àti máa lo tọ́lẹ́ẹ̀tì nù lé ó ká gbú jáde lọ́sẹ̀yìn lọ́gbọ̀nsẹ̀lẹ̀ ọlọ́mọsàlórí gbòó ìyẹn náà wà ní tó ṣe sábàbù dọ́lù ìṣìyà alágbèfà ọ̀rọ̀ kítọ́lẹ́tì ọmọ sọmọ gba ìjọ ìdáyà ní sámẹ́ sí ní ẹ ìlú rẹ̀ wọ́n lọ máa bọ́tẹ̀ níbi irú ìyàgbẹ́ bójá lọ tọ́jú bá mẹ́sùn nínú rẹ̀ wọ́n mú fún wájú díẹ̀ sí àwọn obìnrin máa lọ àwọn kan bẹ̀tẹ̀ pé tó ń ti bí wọ́n ṣe bá nàbí lò gbà fún ọ̀dà orí rẹ̀ wọ́n tún lè burú àwọn wà lọ máa pàdé àwọn obìnrin. kí ló ti fà ọ̀làwù ló bí afẹ́fẹ́gbọ́ ọ̀làwù yìí ayé bí àtàkọ́ ẹgbẹ́ pẹ̀lú àtàn torí kìí ṣe fi ẹ́ ń dà nǹkan jọ sí ó kálukú ọ̀dọ̀ ọgbọ́ ọ̀dọ́ wọn ti kò tó sí tó bí ìpín kọ́ bá jẹ́ pé wọ́n wá bí ni èyí ò ní rí ìpọ̀ bọ́jẹ́ yìn àbà pé gbogbo ilé àti tọ́lẹ́tì o ṣùgbọ́n lẹ́yìn àbà o láti lọ rí gbẹ́sẹ̀ o ṣé yóò rí pọ̀tí èrì bìtì ìkọ́fà rẹ̀ ẹ̀wà wulẹ̀ pápá bóòlù ó tẹ̀lé tó. débi pé yóò rí dé pé òun ló lè mọ ìdáhùn ìwò rẹ̀ rí yóò lè mọ owó rí nínú ọ̀rẹ́ tí ẹ bá wá gbọ̀nsẹ̀ báyìí ìgbẹ̀sẹ̀ yẹn tí èbá tẹ̀ ojú ojú gẹ́gẹ́ wọn náà ti ọwọ́ pẹ̀lú ẹ̀ náà ìgbà tẹ̀lé tọ́ba dé akọ ọlọ́run ìgbà tẹ̀lé pẹ̀lú àti oṣù pẹ̀lú ẹ̀ tọ́ba dé sí làwọn akọ̀rẹ́ ní ìgbà tẹ̀lé pẹ̀lú àti oṣù pẹ̀lú ẹ̀ bó ti sísìn ìlà ìgbà tẹ̀lé pẹ̀lú àti oṣù pẹ̀lú ẹ̀ ìrì àbí ọ̀mọ rí. nígbà وضع عند عدد خمسة خمسة إذا دخل الخلاء فبقى وجود المسجد دخل أقول إنك كي كله يوم بسم الله اللهم نعوذ بك من الخبث والخبائث فبقى يوم àwọn nínú lẹ́sìn lẹ́nìí tí wọ́n ti kó yára ní màbọ́ sọ́lẹ́sì ṣùgbọ́n tó ilé ìyẹn tí bá pọ̀sẹ̀ bẹ́ẹ̀ tí mo tọ̀ bẹ́ẹ̀ kò dúró ẹ̀dẹ́pì bìmá máa flọ́ṣẹ̀ flọ́ṣẹ̀ closest ti bá ti kò sí ẹ̀sán mẹ́rin òun ti wọ́n mo ti padà ó kọ́ tiẹ̀ wà ní màá yẹ kàmí ṣùgbọ́n tó lẹ́kùn ìṣe táà tọ́lẹ̀ tì sí iye tó jẹ̀ làwọn yóò wà pẹ̀lú wa ń bẹ̀ káàjọ máa ríra wa táwọn jọmọ wa títẹ̀ yé ètè fẹ́. ó ní ààyè ẹ̀gbin téèyàn rí ti ń bẹ pẹ̀lú èèyàn wọ́n máa jẹ́ kẹ̀lé ìdán mọ́ wá ní tọ́lẹ̀ process wa ń bẹ̀. ó ní kọ́pà o lọ́dà kó tẹ̀ tó wá ní kọ́pà mo flush it tó fi wá kú omi nìkan tí o sì kàwé bẹ́ẹ̀ mọ̀ mo wá fẹ́ sọ̀rọ̀ la ọjà àti sọ pé bisimilá nítorí pé ibẹ̀ yìí tọ́lẹ́tì mà ah, ọ̀rọ̀ yóò kí ẹ. Èjò ìfọ̀nfà ń kúrú. Mbàrà kọ̀ọ̀lọ́ wọlé kankan. Lẹ́yìn ẹ̀sùn àtọ́lá tàbí lẹ́yìn tipẹ́tipẹ́ òun ní ìdá ẹ mọ̀tọ̀ pé ìdá zálà lè máa ń níhù. Zálà lè máa ń níhù ọ̀rọ̀ yóò fi à ìjú ìjú òrìdí á lè ṣe nǹkan tá a pàtìrì mẹ́ máa jẹ́ náà kú torí wípé ìtìmọ̀sílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ mi máa ń kọ̀ọ̀kan máa sọ̀rọ̀ àbí ojú kan tí ó fi wá kí à tọ́bá wá jẹ́ pé ibi tá a lò sí kílẹ̀ tá a lò sí òṣùwọ́n mi àdúgbò náà bá mi bẹ̀ ẹlòmíì èèyàn ńlá ni oníyàn tó dákun ìlú ayò ó ti padà sínú orúkúmù ti jọ́ sí àbí ọ̀pára bẹ́ẹ̀. ìgbà lè rí ga. tọ́lá ti ẹ̀wà jẹ́ pé tọ́lá ń gbà mí láàyè dé mo ní àyè ìwẹ̀ lọ́tọ̀ mo tún ní àyè ìgbẹ́sẹ̀ lọ́tọ̀ àyè ìwẹ̀ o ti kọ́kọ́ fà mí wọ wípé mo kọ́kọ́ fún àbí ọ̀pá mi kọ̀ pọ̀wẹ̀ omi lọ́dà lẹ́nu ṣẹ́gun mo ti gba mi ìṣítọ́ bẹ́ẹ̀. so díẹ̀ a wà ní kele kọ́ ìdá kọ́ ìdá ọmọ ìjọ ìwà ìgbé gbogbo ìgbà tí ẹ̀ ìgbà tí gbòòrò lára wa tọba jẹ́ pé ìjẹ́ ọgbọ́ ìjàmbá rẹ̀ wá pẹ̀lú wa ìjẹ́ olùdí arimọ́ táyé wọn padà sí bó ṣe rí tẹ́lẹ̀ kèsè ń mú un. tọ́lá ìpè wájà ń wọlé ṣùgbọ́n táwọn ní kò èdè ń ilé jẹ̀mọ́ sọ́wọ́n bá wà káyè mọ́ kí wọ́n fẹ́ ah wàlẹ́ ọ̀sẹ̀ kàmẹ́ ya aláwọ̀ ní ìwọ̀n kí ẹrù ẹ̀ ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ dàbí láàmú lé bàjẹ́ tí bàjẹ́ kẹ́ sí àwọn tẹ̀lé mo ti á gbọ́ yé fún eré ìsìn ní kan ra gbáko ní sọ̀rọ̀ àjókòó tọ́lẹ̀ nígbà bá ti flọ́ọ̀ṣì ní màá kí làwọn àwọn ṣé táà sọ ṣe fẹ́ẹ́ fẹ́ wá ìrọ̀rùn wọn ta ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ ìdúnà ìgbèrè àlùwàlà tí ó ọkọ̀ tó sásí ẹkùn ó sáré gbódò pé ibi tí wọ́n bẹ̀ kó o ti wà láàrẹ̀ nu ṣé ní òtìlá wà ń bẹ̀ ni àti gẹ̀ẹ́sì ọ̀pọ̀pọ̀ wá àdínú àpẹẹsẹ̀ àgbóyè bẹ̀rẹ̀ ọ̀dà ìjọ ẹ̀kọ́ pé àti makobaro nìkan ṣe kó sí. àwọn ọmọ wọn tẹ̀sán jà wà á lẹ́yìn ayé màmá rọ̀ bí makobaro ẹ̀ ń bá kọjá ní jẹ́sí kò sí wà á lẹ́yìn yìí wọ́n lè gẹ́lẹ́ ti kú ayùsẹ́yìn máa là á ń lè kú kọ́sán lámà sáwò tí wọ́n bẹ̀rẹ̀ ìtẹ́kọ̀ọ́. وعليه أن يسلم على أن ينظر ẹ máa kọjá ní jẹ́ńdì kù sí yọ ọjà máa ti bẹ̀ ọ̀rọ̀ yẹn kíá. kí ló ní táwọn ọba àtúntọ́lá ń jọ kò ní kó sùn fún ìfẹ́ lọ sí ìyá rọ ìrìnkọ́ lọ bẹ o ọkà kọjá nítorí pé ń gbọ́dọ̀ lọ́wọ́ máa ń bọ̀rọ̀ pé ní sùúrù kì í fẹ́ ṣùgbọ́n ẹni máa ń bọ̀rọ̀ pé ní fẹ́ jìrì ìsìn mo lè kọjá bẹ̀ sí ìsáramẹ̀. torí pé ìró mo fẹ́ wá bẹ òkú ọyatọ ọ̀yàtọ̀ o mo bí ó sin àwọn òkú sí ebi gbà wọn àtàrí tó ọ̀ lẹ́yìn ẹ̀kọ́ fẹ́ wá ti di àrọ̀ wọn ṣùgbọ́n sọ́lọ́mù tó kọ́ ọ̀nà ń bọ́ àdábì ti wọn ṣùgbọ́n lè sálámà sálámà ọkọjá ṣùgbọ́n gbogbo àrí kí ẹbí tó ti ń sábà lọ sí. ẹbí wọ yé ti èmi kéé ti èmi wẹ wẹ wẹ kọ. bí nǹkan bá pín ilé ìwò lẹ́nu kí lọ́dọ̀ wẹ wẹ. agbọ́ bí ẹran àmọ́. yọ wàá pa àwọn ìmọ̀ nǹkan rẹ lẹ́yìn ìwé yẹn. ẹ̀sìn olùdókòwò ṣé méjèèjì tura wọn àbí kí túmọ̀ a àti kí kí tún mú mọ́sára mi wà tó O àyè ṣé méjèèjì dáa méjèèjì dáa. ó bèbè lọ́wọ́ àwọn tí dáwọ́ ara rẹ̀ ndị àti èmi ìdè ká tó sún mọ́ni wa ta ni kéde ìtawà pé lálejò ta lẹ ti pé lálejò fún wa tó ní hapù ká máa bọ́ fún ìjọ mẹ́ta tó ní hapù kó sùn lọ́dọ̀ wa fúnjọ mẹ́ta ta ni ta lálejò mọ́ni wa pé sáré díẹ̀ sọ àtọ́yìn man jaa بيتك قاصدا لك من غير بلدك nítorí ẹ̀jẹ̀ ìpìlẹ̀ àlejò máa ń já àbẹ̀ ìtàkì قاصدا لك من غير بلدك àlejò ẹnu wọn bá tó ń fi àìlágbọ̀yé tẹ̀ra wa o ẹ̀jẹ̀ ìpìlẹ̀ àlejò fún ẹ̀ ń bá wa bọ̀ nílé rẹ̀ bọ́ọ̀sì ìdánilẹ́ka tó o ti mà ibi tẹ́ ń bọ̀ tọ́jẹ́ pé wọ́n lọ ń bọ̀ wà á bá mẹ́nubọ́ ìlú bàgàdì tí èsì ìsara àlù rẹ àlejò rẹ nù. ọlọ́dẹ́kù lọ́wọ́ lè sọ́nà ọ̀gá wọn ọ̀mọ̀kọ́ wọ́n tẹ̀kọ́ ọ̀wá tó ti wọ̀. tòótọ́ nínú ọdún wa ìbàdàn sínú àpapọ̀ ìdẹ́lu wọn kọ́ ìdánlága tọ́jọ́ pé ìwọ lọ́wọ́ wa ọba àkùsà àgbọ̀ kẹsàrẹ́ wa wẹ̀lẹ̀ kẹ́lẹ́ yà bọ̀ ọwọ́ ayá mi mo ti sáré wáyé ìlọ́sọ̀ òwò tó ma dé mùsùlùmí alẹ́ máa bọ̀ ọwọ́ ọbọ̀ láti ju ẹjọ́ sọ̀rọ̀ kíta nìkan kankan ọwọ́ ajé bá wọlé káfà káfà ọ̀rọ̀ tó kí ni tìmọ̀ tí ó tẹ́lá àkẹ́lẹ́ jẹ́mẹ́ kó wò sí sọ fún ọ pé ohun ọ̀fẹ́ parọ́kà ẹgbẹ́kùnlẹ̀ wa wò ṣé ẹ̀nà pọ̀pọ̀ lé náà ni ọ̀sọ̀ mi pọ̀pọ̀ lé kù ó sì tún sọ lórí fóònù pé à kí kẹjẹ àdáni pé yìí ni kẹjẹ pé ọ̀dọ́ ni ọ̀ lẹ́tọ̀ọ́ jẹ ọ̀ lẹ́tọ̀ọ́ kẹkẹ lọ́dọ̀ rẹ̀. ọwọ́ abàdàn látọ̀ yọ ọlọ́wọ́ àrùn jẹ wọ́rọ́ ọwọ́ ayàdọ̀ tèmi ní ìmọ̀ ẹ̀rẹ́ rẹ̀ orí oúnjẹ oorun ọba lọ. ọdún kejì ìlú kẹfẹ́ làjọ ń gbé èmi ló sì tẹ̀ wá wá tó lọ. máa ń já àbáyé taka ọ́ọ̀sì dánláka fi bálàdì kì. ọwọ́ àzà irun. ó lè ṣe àlejò olùbẹ̀wò lélẹ́yìn ọkọ̀ bẹ̀rẹ̀ wò sílé. tọ́lá ti pèmí tẹ́lẹ̀ gbọ́dọ̀ mi ṣùgbọ́n wọ́n máa rẹ̀ o wọ́n jẹun owó ẹ̀jẹ̀ ẹ̀sìn ọ̀làbọ̀ lọ́rùn ojú kan náà tó bá wọ́n jẹ́ pípọ̀ kò fi tẹ́lẹ̀ gẹ́ tàbí aládùúgbò tó kẹ́ wò pé ah, èyí wà wá wà lórí olùsẹ́kùn mi tí màá sẹ́kùn èyí fẹ́ náà gbogbo kìí jẹ́ ẹ bá máa àìmọye tẹ̀m̀bẹ̀lẹ̀kún àjọṣe mọ́tò fi dálẹ̀ láàrin wa. èèyàn wá mi wálé mọ̀ ń bọ̀ ní past level past level tẹ́lẹ̀ ọ̀dọ́ wọlé láti ọ̀dọ́ wọlé sáré kúrò ní sàlámù bàrà kan lọ́kì ṣẹ̀dá kan áá ẹ̀wọ̀n kó jẹ́ ẹ̀rọ sọ́dọ̀ àyè kan akọ́rọ̀ àwọn tiẹ̀ ṣẹ̀dá tẹ̀ ìṣá ìjẹ̀dẹ̀ ìmọ̀ pọ̀ pọ̀ láti wọ́n sáré padà mo sì dùn kí lọ ó yẹ jẹ́ gbọ́dọ̀ gẹ̀lẹ́ jẹ́ mo ti sùn yọ̀rọ̀ ìjàdọ̀ lásùnmá mo ti wá sílẹ̀ ní àsùnwọ́n náà mo tún dáwọ̀ ọwọ́ adé ìwé padà sọ́sọ́ mẹ́ta wọ́n kà máa sọ kí o lè kó sí ìwọ̀n lágbára ilẹ̀ látàlúwù bí látàlúwù bí tí ó bá lọ sọ́ra kò sì dé nìyẹn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó bí láti ń pariwo fún wa Facebook tí ẹ sọ lórí odò tí ẹ ti ń kun ẹ̀sìn jẹ́bẹ́ ẹ̀ sọ́ra yìí o ẹ dákun o ọ̀rọ̀ ẹ̀ nìkan sọ̀tún orí Facebook lápẹ̀rẹ̀ lẹ́nu ló rẹ̀ àà sípa tẹ́lẹ̀ ni àwọn ọ̀sẹ̀ nǹkan kékeré ní ọ̀sẹ̀ fún wọn. èmi wọn lọ báyìí lápá àjùmọ̀ lápá àjùmọ̀ tó ọba yẹn jẹ́ mú ṣe wájú yóò mú mẹ́ta sí mẹ́rin tó o sì rí ẹ̀sẹ̀ lórí ọ̀sẹ̀ fún márùn-ún pé wàlẹ́ ìgbọ̀nsẹ̀ mẹ́bí tó kó tó bá a tí o bá ti rọrọ aláìsàn olùdókòwò yìí pé ọmọ ẹ̀ náà ní ẹ̀tọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n nípa àwọn ẹṣẹ́ tó ń sọ fọlọ́fọlọ́ sọ àánú ti gbogbo ẹnu jẹun pọ̀ wá fi gbogbo kọ́ọ̀dù tí wọ́n gbà níbi òbí síbò ẹ̀ sáà pàyàmẹ́lá àwọn jẹ́nà kẹ́lẹ́ wọ́n bá dé ojú wọn ti jẹ́nà kẹ́lẹ́ ọ̀la ó sì lọ pín ẹlòmí wọ́n wá láwọn ìjẹlẹgbẹ́ ó sì lọ pín ẹlòmí ìlú sọ pé òun lọ kọ́kọ́ dé sẹ̀bára wọn ti láti fi eyín eyín jẹ̀rẹ̀ fún ọmọdé eyín ìwé tì rẹ̀ láwọn ta ìpà pẹ́rẹ́ ẹni wọ́n kí kápẹ́tì ẹ̀ wọ́n á sọ dégúdégú wọn fún yẹn kẹfẹ́. jẹ̀bára ní ìdẹ́ ẹ̀dọ̀tẹ́ ìlú ìsinmi ṣé ẹ wá ló bá ṣe wá múra jọ́ta so bẹ́ẹ̀ lọ́wọ́ tó máa gbé yíya òun ní báyìí màkàn bá lè a máa jẹ́. ojú kejì ojú kejì ẹ ń wá bọ̀ nílé rẹ̀ tọ́jú kò ní wá bọ̀ tẹ́ ẹ ti jọ mà ìtumọ̀ kọ́ọ̀tù alága nìyẹn o tí èyí ìṣèlú rẹ̀ òun náà tó wá bọ̀ rẹ̀ lọ. olú ló ń bọ̀. ìwọ ni sọ pé mi fún wọn bọ̀. wàá mú yẹn méjì lọ àti sọ fún àyà pé ẹ̀dá ló jẹ yẹn kan náà. sọ fún mi ti tún sọ gan ẹnìkan lọ́pàá ìwọ wá sọ fún mi wípé tí n bá ti dí kí ẹni tó wọ́ kó sùn bí tiẹ̀ jọ bẹ́ẹ̀ sùn ẹ yà jọ sùn ká. Kúrí ìwọ náà bẹ́ẹ̀ bí àdéhùn òun máa kúlẹ̀ dé àwọn olùdíje àti ìwà náà tẹ́lẹ̀ ìgbìmọ̀ láwọn ètò tí owó mọ́ dáwọn láàmú tòun láti ẹ̀ ẹ̀ ṣáà tẹ̀ máa parọ́ tí wọ́n dá kó wúlì. nígbà tí wọ́n máa padà sọ sórí ibi tó lápẹ̀rẹ̀ ní sọ lówó ẹ̀ẹ́dẹ̀ wò ná. mo wá sọ fún mi pé kí ni ìdájọ́ àfọ àdá wa tó ti lè mú wa tá a sọ ta. jẹ́wọ́n jẹ́ẹ̀tì mẹ́kọ́ pé dúkù sòrò dájú nìyẹn. ẹnì kan bá lè dìde kí wọ́n sọ ẹni tí ẹ ti pè lálejò. kóhun yóò lè jìbì ọkùnrin kọ́ àbí kúkú ìjọba dìde. èyí ó lè béèrè ọ̀rọ̀ ẹ̀sìn ní. àlejò ni ẹni tó wá láti ìlú tí èsì obìnrin yẹn láti lù mí tó sì ti sọ fún èèyàn lẹ́lẹ̀ kóhun gbọ́ lẹ́yìn ẹ̀sìn ìgbà tí kò ń bọ̀. tí èsì aláwọ̀ rẹ̀ tí èsì aláwọ̀ rẹ̀ tí èsì ṣe ní ìlú yẹn ló ti ń bọ̀ sọ àdìgbò. kí ni ẹ̀kọ́ wá lọ́wọ́ yẹn? ẹ̀sùn tó ń lọ́dọ̀ yẹn náà ní kéèyàn sáàjì jù lẹ́yìn ìjọ kẹta àpò àrẹ yóò gbà jù. kílẹ̀ ti fi wá kó ibú bá wa kọ́ńtúrọ́mẹ́sì kọ́ńtúrọ́mẹ́sì ẹlòmíì ti pọ̀ ìjàmbá rẹ̀ lọ́dà tó wọ́n tún wá ṣe fún ẹ̀ náà tẹ̀lé kùsì lára tí ó bá wọn. yà bọ́ pé ẹ̀ ń sáré rà bẹ̀rẹ̀ sẹ́rí tó délẹ̀ yìí ẹjọ́ ẹ ràn mí lọ́wọ́ ni o wàláyé mo gbàlejò ọ̀ràn ká o dákun sáà wàláyé ẹbẹ́ ṣe mo ní ìdìbò ọ̀ràn tẹ̀yìn náà ẹjọ́ tó lọ náà. mùsùlùmí ẹ yo ọ̀sán àyè ní wàhálà wàláyé. Je il Il ça long. ah oui, ma ìjọ ìta tẹ́tẹ́ fún agan ìjọ kìí ti sún mi ìmọ̀sá bẹ̀lọ́n kó bá àyè ah, ìmọ̀ fún ẹ̀dẹ̀ báyìí àfọ́ ọ̀bọ̀mọ yóò wàlẹ́ àfọ́ ọ̀bọ̀mọ yóò ah, kí ló tẹ̀lé wọ́n yẹ̀ lé sẹ́ta akọ́lẹ̀ fún ọkọ́ ní ẹja kẹja méjì wàlẹ́ àgbo tó bá wọnú ọ̀bẹ̀ làbọ̀ ọ̀jẹ̀ fẹ́. mo ní mo ìfọ̀mọ́lá bí mẹ́ta ẹyọ kí ẹ̀yin náà gbogbo nínú ẹ̀jẹ̀ ń tọ́ka kí jẹ́ ẹ̀ kí n tiẹ̀ ló kó ti tẹ́ wọn lọ́rùn pé kí n fi dá aláṣẹ wọn àbí kẹ́lẹ́ fún ẹ̀ tó ti wọlé bẹ́ẹ̀ ni. sẹ́yìn lẹ bẹ́ẹ̀rẹ̀ àbá ọmọ kó jẹ́ gbóná o. mo ní sọ́nà fún alájọ́ kìtìyàn dé gbà oúnjẹ wa inú gidi gáàsì lọ́tọ́ gàǹgà gbà owó bọ̀ bírèdì kẹ́mi pọ̀n bírèdì kọ́ni dẹ̀ra àbá rẹ̀ parí bírèdì yẹn wọ́n tó rìfìlì gáàsì dé wọ́n tún parí pé wọ́n ti gáàsì dé afọ́ àtúnjẹ́ bàbá kan ṣe ń tí mo wá farabalẹ̀ torí tẹ́sí sọ fún mẹ́ta ó tún wá dé ìjọ kẹta àfọ́ ọ̀lọ́wọ́ sọ́dọ̀ bọ́sá kẹta kò ẹgbà mí o bó ọkọ̀ là fẹ́ dá à níbi ẹ̀ wọ́n wá sákò lóde kọ́ mọ́ wà o nígbà tó ọkọ̀ ọwọ́ àti ẹ̀kùn máa wẹ̀lẹ́ àti ọmọ lose problem ọlọtọlẹ àwọn ẹlẹ àwọn akọkẹ ní wọn máa lọ wẹ wọn máa dàgbà lẹ ẹsẹ o ẹsẹ má má má má ti ju èèyàn kó o fi wá sí àdẹ́dà tó ti lórí dáadáa tí wọn bá lọ ní wọn lọ ó wẹ́wọ̀ ọmọkó tọ́lẹ́tì ẹ̀kọ́lẹ́tì ni bàtú ẹ̀kọ́lẹ́ ni. ọwọ́ àdá wà láàrú sí iṣu sẹ́yìn ààrẹ lọ́kàn yìí kí ni àwọn àgbàlagbà sọ wọ́n ní àìlè sọ̀rọ̀ kèrè sọ̀rọ̀ kọ̀rọ̀ làwọn bá lè rò àìlè sọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ kí ni o bẹ̀rẹ̀ orí burú tó tọ́ sílẹ̀ ẹ̀sìn fanatiki lórí tí ó tí ọ̀wọ́ sí. owó àmàlà ti wá kó sí ọlọ́pàá tí wọ́n lọ fi ránjẹ lẹ́yìn ìjọ kẹta nítorí jẹ́. torí ìgbà tí mo fẹ́ sọ bẹ́ẹ̀ ní ìfihàn

àwọn ọmọ ìgbẹ́ yàrá òde ìrọ̀lẹ́ rí àwọn ọmọ ìgbẹ́ kòsì gàgà àwọn ọmọ ìgbẹ́ akọ̀. ṣùgbọ́n wá túmọ̀ jàlálà yẹn náà lórí wípé jàlálà èèyàn lè jẹ́ ṣùgbọ́n bìlì kàrọ́ ha tí èèyàn bá rí nǹkan mi má jẹun. káàkiri ní jàlálà tá a mí orí jàlálà tó jẹ́ wípé àdámẹ́ ẹranko ìní ń ṣẹlẹ̀ sí i ẹranko ò ní láàkáyè pé eré ìlọrin ilé ni ọ̀dà oní àtìrí aníkàtúntò mẹ́lẹ̀ bíi jọ́bẹ̀jọ́ mẹ́ta kápánú ẹ̀dà tó bá ọ̀rọ̀ rẹ̀ ìdíré ìyìn tí ó sọ̀rọ̀ jàlá látà pátápátá ò ní kọjọ́ wípé ìjẹkújẹ nìkan ló kù tó máa jẹ tó fi á di wípé irun níbi ògùn rẹ̀ tẹ́ ẹ bá gbámú lẹ́ran tẹ́ ẹ fílẹ̀ padà tẹ́ ẹ bá gbọ́ ìgalẹ̀ màgbórun bẹ́ẹ̀ tìyẹ́ rẹ̀ bóun gan bá tiẹ̀ ti súnmọ́ bí ẹ bá wà lẹ́tìmọ̀ pé ah, ẹ̀rẹ̀ ìdílé wọ́n fún wàrà rẹ̀ iná ẹ̀ tó ń bọ́ mẹ́ èyí ti di nǹkan mi. jàlá àlàtà wa ń sọ yìí kí ló fà á tá a fi níyẹn ní abdul akwad tá a fà fìtì bẹ́ẹ̀ nítorí wípé tẹ̀kìyìlù alhayawan an ta'una wulin najasa bi wajhi mutlaq la yusik kéèyàn ò ní èèyàn ọ̀dù ẹranko èèyàn ò fúnlẹ̀ mọ́ tí ìjẹkújẹ òbí ní wẹnu rẹ̀ kí ìjẹkújẹ tẹ ẹ̀sùn mẹ́lẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ bá sì lọ́rọ̀ pé ń tá a fẹ́ sọ ẹni kó sí ó ń sin àgbò fagbọ̀ ẹlẹ́sìn ọwọ́ amú èrè ògbè fágbò èyí kan lójú àgbọ̀nrán ni o tó wá ń tọ̀ sí èrè kan pópópópópópó o tó kó náà síwájú àgbò ọwọ́ ni àgbò orí ẹ̀ lórí òkè o sọ̀rọ̀ pé ẹ̀yìn rẹ̀ kọ́ mo ti tọ̀ sí kan lójéèjì ó sì rédìí mo tọ̀ sí mẹ́jẹ̀ mo tọ̀ sí o ṣe bí èèyàn ní ìmọ̀ àjèjì èèyàn tọ̀ sí. yọ́mọ̀ mú mi orí ẹ̀ yọ́mọ̀ mú tẹ̀yìn tọ̀ rẹ̀ ẹranko ò sí kọ́ńtò lórí bó ti dẹ̀kújẹ àti gbọ́ yébà tọ́yì. àwa ń bọ̀ padà wípé ètò wọn ti wọlé burú díẹ̀ tàbí ẹbí bí díẹ̀ bí díẹ̀ kí ni kí ni ìdájọ́ ìsìnkú yẹn àti sọ àwọn rògbòmọ́ ẹ̀dìyẹ tẹ́lẹ̀ ajẹ́ pé ìdájọ́ tiẹ̀ à sáré sọ ní gbọ́n nǹkan méjì ni ó kò mọ̀sọ́lẹ̀ pọ̀táfíìtì gbogbo náà sí òmùrùkì àti kóúnjẹ rẹ̀ iṣẹ́ kí ni ó ṣe tọ́ba dára ẹ̀rìn sọ́lá ń fà ní ababurú ní bẹ́ẹ̀ ilé òlà ọ̀gbọ́n ní àwa ní ọ̀dà ẹ̀rìn tí wọ́n bá ń fi òmùrùkì ṣé ń kò owó jẹ kí ń jẹ kéde tí owó ìṣẹ́jọ́ máa jẹ owó kọ́jọ́ máa jẹ o wọ́n fi máa kọ̀ wá oúnjẹ rẹ̀ wọ́n lù mọ́ kí ló kọ́ rẹ̀ àwọn kan máa ń bèèrè ọ̀wọ́ yẹn pé òṣà kí ni ó kù kí ọ̀rọ̀ wa bí wé olùsìmọ̀ ní ìta

èmi ní ìdí nǹkan ìmọ̀ náà bìbì ọlọ́mọta yìí rẹ̀ yàtọ̀ kó lò gan sọ́jà kan bẹ̀rẹ̀ ọ̀gá jẹ́ ọ̀pọ̀ kékeré yìí. ìrírí ẹ̀yà àkùlọ̀ tọ̀. kèbèrè lómi lọ́tọ̀. ara o. ní omi kúrò. omi búrẹ́dì lọ́tọ̀. ọlọ́run ṣe gbogbo ẹ̀ fún wa ká ní gbọ́ràn sílẹ̀ àwọn ọkọ̀ òwúrọ̀ àwọn kan gbọ́ràn àwọn táwọn gbọ́ràn àwọn aṣọ di tí wọ́n aláàlùmọ àwọ ẹ nígbàtà yóò ti gbọràn so káyà bàbà jẹ bẹẹdẹ wà wò ó tọ ní ìyá jẹ rẹ. ẹ bọ̀dù sáà ẹ takako ojú kan wò pẹ̀lú ojú ẹ̀sìn sẹ́wọ̀n wọ́n lọ àbúrò àbúrò bí wì nìyẹn sẹ́wọ̀n nígbà táwọn náà tó ń kó pàgẹ́tì ẹ lọ́dàdà nìyẹn nìkan gbogbo àwọn olùkó wọ́n àti ẹ̀kẹ́kẹ́ wọn lọ́sọ̀rọ̀ ẹ̀yìn wọ́n náà fẹ́ẹ́ lẹ́yìn ẹ̀jẹ̀ wa. ìṣúwàlà kí nínú fẹ́ẹ́ lò lọ kẹ́rẹ̀ẹ́tẹ́ ló ń gbé sókè àyè wùmọ́ì àwọn àǹfààní wòlò ní àásọ àwọn àbúrò ló ní àásọ àjọ wa àjọ ibi jíjọ láti wá mú ìdájọ́ pé òmù òfin ẹbí lára ẹrin tó fi di ìdódì sáà ló padà jẹ́ àwọn àǹfààní ti ni hormone ó dàbí wípé ziyadatu alazọrọsọ ìdájì fi wákòtí àwọn ìzámanì kọlíìlì ìmọ̀ ń sọ òǹkà sáà sí.

ziyada fi wazini alhayawan wazini láàrin wàhálà ìrìnàjò ìmọ̀ ń jẹ́ kí ẹran kọ́lẹ́tì fún ara ẹran ó dé ní ẹni tó ti fara ẹran yóò máa jẹ́ aliwazinu alimifali khilala shahrain tẹ́rìn bá jẹ nọ́mà ló ń jẹ tẹ́rìn máa jẹ ìjú òfin tóbi lóṣù méjì ẹ̀sọ́ ìjú òfin tóbi lóṣù mẹ́fà yọ ọmọ wa fi tóbi lóṣù méjì. ara nǹkan ti lọ bẹ́ẹ̀. ìdàgbà oṣù mẹ́fà kí ni àwọn ọmọ ti dàgbà rẹ wọn. oṣù méjì. oṣù méjì. ara àwọn àǹfààní tí ó wù wọ́n lò wọ́n yìí ti ṣe ara rẹ̀ rẹ̀ ó lè fi ìdíyàrá ọ̀sẹ̀ dábàá yìí wà rẹ̀ rìn yóò pọ̀ kọjá expectation wa kọjá pé nọ́mà àà bàbá dákùn kí n jẹ táàfi rùmúrì táàfi dákùn kí jẹ yóò lè fún bẹ́ẹ̀ náà kan àǹfààní ní ìtọ́ni kẹ́lẹ́ ogun àǹfààní ní ìtọ́ni yẹn náà wọ́n jẹ bákan náà tẹ̀kìlílù صفة الآلاف للحيوانات فبهذا يساعد بالاقتصاد كما نموي láti máa fi rí àwọn ẹran tàbí tá a fẹ́ jẹ àbẹ̀bí àti kankan ni yóò máa dín tí yóò máa jáde lápò wa yóò máa dín yóò máa wá bí èrè ńlá ẹran tí bá ń jẹun nọ́mà yọ̀ọ́ nà fifty thousand láàrin ọdún kan ṣùgbọ́n fifty thousand sọ̀rọ̀ láàrin ọdún kan yìí mo wá ra oúnjẹ fifteen thousand òmùn five thousand mo wá lu oúnjẹ rẹ̀ ọwọ́ padà ń ṣiṣẹ́ kẹrin owó fi oúnjẹ fifty thousand àgbàdo kan òun wá ń tó jẹ twenty thousand dágbà ní oṣù yìí ó dínà òkú àbẹ́sẹ̀ òkú ẹni èròjà ọ̀fún abẹ́rẹ́ tí mo gbà fún tàbí ìkàtí mo kò sí ń pò mọ́ jẹ oúnjẹ lò five thousand oúnjẹ gẹ́gẹ́ fifteen thousand tí ọmọ jẹ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ọjọ́ fún sùpèjì ọwọ́ atóbi tó bí ọdún kan orí tó tà orí tó jẹ oṣù fẹ́rí ó ní àpòkù pẹ̀lú wàhálà àbí ọ̀dà àpòkù gbogbo táǹkà lẹ́yìn àǹfààní ni àbí èsì àǹfààní àǹfààní kí láǹfààní àkọ́wọ́ nǹkan ọ̀sìn ó tètè pọ̀ máa lọ lọ́dọ̀ kékeré pípọ̀ orí wọn tá sí kàì náà lẹ́gbà à ẹni tó lòun one thousand à lè fi lẹ́ni tó lẹ́ran ten thousand ẹ̀yìn tí àwa ń ṣe jáde lójúmọ́ ten thousand three à lè fi àwọn ten ṣe hundred thousand three jáde àwọn èbò wá ṣẹ̀yẹ́ kálá ìpẹ́ ìdí nàìjíríà ó súnmọ́ kí ó kọ́ àkọ́ọ̀tù máa rẹ̀ rí ẹyin yẹn tọ́rọ́sọ̀ ọ̀pọ̀ lóògbé owó ẹwà ọ̀nà ìjẹ̀bù ẹyin tí ọmọdé yóò fi méjì wọ́n ti bẹ̀rẹ̀ ó mẹ́ta wọ́n ti bẹ̀rẹ̀ ó mẹ́rin àwọn èbò gẹ́gẹ́ àwọn èèyàn ń jà ara yìí wọ́n bu kù lẹ́ra yìí ẹyin o tí ìwà wò lọ ẹyin tọ́kì lẹ́ẹ̀kì ìdájọ́ ń bọ̀ lórí ọ̀rọ̀ rẹ o sáàmù tí ó fi sédè erí bá wọn sáàfì lè sọ pé tí ó fi sédè erí bá wọn ọkàn rí bá ní ìrí àgíríkì ni bí èèyàn bá jẹyọ kẹ déédéé kékeré náà lọ jẹ táwọn kan fi ẹ̀ǹtá ìṣẹ̀tọ́ bẹ́ẹ̀ rà àbí ìdí ó fi kó o ti tí ó dúpọ̀ méjì tí ó bá jẹ́ ọ̀nà ẹ̀jẹ̀ yẹn kan lójúmọ́ tí ọ̀gọ̀rọ̀ jẹ́ wẹ̀. ìyàtọ̀ náà lè kò kíá ọ̀dà ẹyọkan rẹ̀ dípò méjì kò fara níyà sódípò méjì rírì ni àbí nínú òtúmọ̀ ó lè rí bá ń kọ́kẹ́ tóbi bá náà kọ́tọ́ kó gbogbo nǹkan tí wọ́n kó lú ẹ̀ náà ẹyọkan náà déédéé ẹyọkan náà ní í ṣe wọ́n kàn fi fa èèyàn wàrà wọ́n sì fi dọ́gbọ́n fowó kún bí ìgbà pẹ́ pé bọ́ọ̀lù tó lè gba afẹ́fẹ́ sínú wọn wà fáfẹ́ sí wọ́n wá múrú ẹ̀wà tó bá fẹ́ sí èyí tí wọ́n fẹ́ sí wọ́n wá láwọn ọ̀tà ní ten thousand èyí tí wọ́n fẹ́ sí wọ́n láwọn ọ̀tà ní seven five. tẹ́ ẹ láti tẹ̀lé fáfẹ́ sí fáfẹ́ lẹ́yìn fáfẹ́ sí two thousand ní wọ́n lọ́rọ̀ ọ̀dọ́ ọ̀dọ́ sọ́rọ̀ ọ̀hún. dàm ìgẹ̀gẹ̀rẹ̀ sì wọ́n yẹ ojú kan ojú kejì ni pé no afẹ́fẹ́ tí wọ́n fẹ́ sínú eléyìí ó ti di ọgbà àwọn kankan mí ìmọ̀ra tí ó máa wá ti tẹ́jú èdè ọ̀rẹ́ ti ti lọ tẹ́ bá dé sọ́ọ̀tì mọ́ yọ ọ́ta bọ́ọ̀mù délé ìrọ̀lá ó ti yàtọ̀ síra wọn á wà ní kéyìn bá ti rí báwọn ṣé jíjẹ yọ ọkàn rẹ̀ yọ máa túmọ̀ méjì abẹ́yọkan náà lẹ́yọkan normally kódà èyí tí wọ́n sọ pé ẹ tí wọ́n bá ti dé òjì kan tí èbá ti péyàn bá dìtẹ̀ lọ́pọ̀ àwọn ààrẹ kan téèyàn ìjáde láyé lèyàn nídìí ẹ̀yìn bó tiẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ yìí ti dàrú tipẹ́tipẹ́ èyí tó sì di ọ̀dọ́ mi pé ìrẹ́ ẹni tẹ̀ gan kọ́ tí wọ́n ti sáyìn rẹ̀ igan kàn gan ni a máa jẹ ẹ lọ wo tẹ́ńtẹ́ yẹn di ẹyọ bá yẹn jẹ ìbílẹ̀. ẹ̀yin náà wọ hajjimu rẹ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ tóbi rẹ̀. kò ní tóbi fi wá lọ ẹ wá wo téèsì ẹ lẹ́nu yóò kí ẹ ẹ ò sí òkì di sọ ibù wáyé ìyàtọ̀ tẹ́lẹ̀ àríkẹ́ yọ̀ máa jẹ rèké àti tó yọ̀ máa jẹ èkó tí wọ́n fálára jí bàbá abẹ́dó èkó tí wọ́n fálára jí jẹ́ wọ́n ti fẹ́ ìkókó ọwọ́ akúgbé wáìtì náà lọ́wọ́ amú lẹ́nu ẹ̀rọ ní pé à ń jẹ ẹ̀ ní wọn sọ ẹni àtàtẹ ti ń jẹ rèké kí lẹ́yìn jẹ bọ́ ọba ti ń fẹlẹ́ òjèjì lè fà mú omi adùn tọ́lọ̀ ń ti sára rèké léyìn mú tí wọ́n ti dọ̀tú lẹ̀ wọ́n dọ̀tú kẹlẹ́ náà wọlé kí wọ́n dọ̀tú. ẹnu ẹnìkan láàfíà ẹnìkan láàfíà inú ẹnìkan láàfíà inú ẹnìkan láàfíà bẹ́ẹ̀ bá ń jẹ yẹn di ẹ̀bílẹ̀ ẹ̀ ń bá wọn gbé yẹn e, agabọ́ ọkùnrin alíbi ẹyọ kan níjọkọ yìí mo lè sọ nǹkan mẹ́wàá natural tí ọlọ́run ọba fi yìí natural kọ́dà ń ṣiṣẹ́ ìní agbára ní súnmọ́bẹ̀ tí é pé èèyàn gbọ́dọ̀ sọ́fẹ́ tí ọba ti máa yìí kí sì lo èèpo ẹ̀yìn rẹ̀ òlẹ́ẹ̀bù ẹwà àtúnṣe tí ó jìnnà ẹwà lọ ẹ kò ní sí ìwà ní sọ̀rọ̀ nítorí pé alúpọ̀. ànàkùnmùlà ẹ pé ànàkùnmùlà ẹ pé ànàkùnmùlà ẹ pé ànàkùnmùlà ànàkùnmùlà ànàkùnmùlà yóò rinlẹ̀ tàbí ẹ̀kọ́ mẹ́wọ́n tó. ẹ mọ̀ pé àkàlà àkùnrin wa báyìí ṣe é mọ̀ tó ń pè ní àkàlà àwọn tí wọ́n ráìmù bá a ti wà ẹni ẹlòmíì máa sọ pé ah, ṣèbí ẹni dẹrù bí yọ ọkẹlẹ a sì wá sílẹ̀ lẹ́yìn àtọ̀ lẹ́yìn ìṣá yìí wọ́n sì máa súnmọ́ lọ́nà. ojú àrà kan ojú àrà kan. ṣùgbọ́n gbogbo tó bá fẹ́ mọ̀ tó jẹ́ máa rí wọ́n sàdé òfin ti sọ̀rọ̀ tó bá wá pẹ̀lú ìrùkọ́ wá bá mi ní o. wọ́n ní o ti máa lọ sọ fún rọ kò sí lọ́rùn tèmi mọ́ ebi wọn wà mú. ọlọ́yọ ọ̀kan náà máa yá wa tí ò lé ní jamiu sàn bíyà kọ́ra kí sọmọ nàìjíríà egbògi ọmọ india ni ó mégbògi tí wọ́n láti dùn wọn ọ̀rẹ́ rẹ̀ wájú ọmọ àtàwọn ní ọwọ́ ń kọ́ pé òun ti má rí pé ìyàwó òun lẹ́kì òun ìyàn àgbọ̀nsá gbogbo ìwọ òlé gbogbo tẹ̀ jẹ́ lẹ̀ ẹ̀ ní kí ṣe lè mr bp mr akin gangan ni tí wọ́n ní ọdún dẹ̀ ní egbògi kan ò ti pé ìṣàkà tó bá lọlé ọdún òwò bá mú wa lọ́bọ̀ bá mú egbògi wa ìyàwó sábà kú ma lábẹ́ wọ́n tó fi àtúrásọ̀ gómìnà náà wọ́n padà jí padà o nígbà rẹ̀ wá sílẹ̀ lọ́wọ́ àti padà lọ́wọ́ bí ẹ lọ́wọ́ wá ní wípé kí ló ṣẹlẹ̀ ọkọ̀ òun ni nǹkan kọ̀ọ̀kan náà hàn nǹkan kan ni òun máa lẹ́gùn àbá rẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n kò yóò máa. lọ́ba jẹ́wọ́ pé nígbà tí a mú ọmọ sàwùdí náà nǹkan gẹ́gbà òkúra àwọn ìṣẹ̀mọ̀ pé ìjọba ń gbọ́ iṣẹ́ pé yóò dúrọ́ọ̀gì ààrẹ lọ́dún ó di èdè kàlá ìtì rẹ̀fẹ́ mẹ́tìlú pásápadà jẹ́wọ́ ah! ọmọ àjòjì tó tó wà lúwà yìí látọ̀ sáré kẹta wáyà náà dẹ́kun kò ní bẹ́ẹ̀ kẹta ọ̀rẹ́ ẹ̀hún ni fẹ́rẹ̀ wákà wọn kọ́ tì mẹ́lẹ̀ wọ́n ti wájú lẹ́nu ìgbà kí ni tó fún mi àgbà tó mú nǹkan wá tẹ́lẹ̀ pé nǹkan natural ni kọ́dà wọ́n ti fẹ́ lè tòmó ṣe jẹ́ nǹkan natural tó wá ní tẹ́ wọ́rọ̀ rẹ̀ gan òun sì wá sọ fún o wípé kọ́ra mú báyìí wọ́n wá sí pé ìjẹ̀bi ìbílẹ̀ odori e ló. irú ẹ̀ a máa ṣẹlẹ̀ ṣé wọ́n mọ̀ pé tí ọ̀dọ̀ tí òròbí lè bá lorú nǹkan báwọn tọ́wọ́ á lo nọ́mà yóò kunlẹ̀ yọ lẹ́nu wọ́n wá ń bi eléyìí lè pè kí ló ni ní ta sọ fún ẹ. kó tí wọ́n wá sẹ́tù ara náà èdè ni tí ọjọ́ ìdàkejì nǹkan kò sí nǹkan kan tí hypertension ju wípé blockage níbi tẹ́jẹ̀ gbà kọjá tó ní gbà kọjá kọ́mọ̀ lọ bó ṣe kọ́ lọ kí nǹkan ọmọ wa jẹ́mọ́ ẹ̀yin náà kẹjá wo klósẹ́ẹ̀tì tètò ń bẹnu ẹ̀ téèyàn fi bọ́kẹ́tì omi flush àtẹ̀téèyàn fi kọ́ọ̀pù flush tó tó wá jẹ́ ètò tó jáde láti bi ẹ̀wà alágbàdo. ẹ̀sùn wọn fi búrẹ́dì jẹ. ẹ̀kọ́ ọ̀wọ́ gba gbogbo onú jọ kí ọmọ wa fi kọ́ kó lọ́ọ̀ṣì lẹ́yìn. kò ní lọ kò ní kékeré. wọn ò ti kojú omi kọ́ọ̀pù kan lójúmọ́. wọ́n wá ń bẹ́ẹ̀ nìkan lómi bọ́kẹ́tì kan. tani jẹ́ ó fi ta tí wọ́n bá ti sọ sí ìtànà tí kò síbi tó ní olómi gbọ́ngàn rẹ̀ ìmí òtún kúrọ́ la nǹkan òsì mẹ́ta láì jáde ìmí òtún kú tí àwọn tí wọ́n ń jára jọ àkíyèsí wọn ní tí èsì kékeré tó tí bá ti ń sọ ẹlòmí ò lè sọ bára ẹ̀ kéré àbá kílẹ̀ mẹ́jẹ tí wọ́n dá ìlànà fún yọ́rọ̀ ilẹ̀ kí ìwò sábà bìrì ó ní ọjọ́ wà púpọ̀ jẹ́ torí sórí sábà bí láǹfààní kí yó lèrè ṣàìsàmì pé ọmọ jẹ́ àdéhùn ọtí lọ́dún wà tẹ́ alájẹ̀lú lòun èmi ọmọ jẹ́ pẹ̀lú bẹ́ẹ̀ kí ní kẹlẹ́ ọ̀pọ̀ lórí lọ́wọ́ bíbọ̀ táwọn fẹ́ pé kì í sáyò wà ní ìyẹn bẹ́ẹ̀ bá wọn máa fẹ́ wá jẹ bá èyí ó ti gbọ́dọ̀ ọ̀sẹ̀ tó ń jẹ bàbí rẹ̀ bàbí rẹ̀ jò ó ní kí ló jẹ bí láti wà lẹ́nu ṣé bá ń lọ́wọ́ á gbà wá. ó lọ́wọ́ àwọn àgbàdo mú gáàrí. sáàgbẹ́jì àwọn ìlú ń tà sítàbẹ́ bákan náà lára àǹfààní òun náà ti máa ń lọ omi díádájú ìwọ́sí wíìtì ẹran látòkò kéré yóò gẹ́gẹ́ òyìnbó nínú jẹ́mọ́ àti kàǹfààní ò gbogbo tó bẹ́ẹ̀ bàbá kan mẹ́rin márùn-ún sáré òbí tí mo sọ yóò tó mẹ́ta mélòó márùn-ún ẹsẹ̀ ẹ̀sán márùn-ún bàbá ni máa ń jẹ́ kí wéèdè ló tóbi yìí o sọ ìfẹ́ sí ìmọ̀wá rẹ̀ pọ̀ tájáwà sọ fẹ́ sí.

tọ́wọ́ wá lé ọkọ dandan tó ní kó fi lè kéde tọ́bi. ìwé ìjọba tẹ̀lé àgbáyé lọ́dún. ìjọba ta ní oṣù ẹ̀jẹ̀ lẹ́nu wa yìí ní ọ̀rọ̀ pẹ̀lú sí ìdáhùn àbúrò àti àkíyèsí kan ọkọ̀ kan náà ló ń lọ́wọ́ bá gbá yàn láàyè jọ̀mọ́ ẹ̀jẹ̀ ìbílẹ̀ ẹ̀jẹ̀ ìbílẹ̀ ó lọ́pọ̀ ju àbíríkì lọ. àbòjútó la kàn ní ìlú síbẹ̀ ìjàmbá yìí àbójútó yóò sí fún wa tẹ́ ẹ bá ní ẹgbẹ́ ìbílẹ̀ àbò márùn àkọ́kọ́ láàrin oṣù mẹ́fà sí méjì mẹ́jọ wọ́n lè di kílíọ̀ rẹ̀ àbójútó ní ẹni ìdí kí wọ́n wà bójútó lẹ́bi pé wọ́n mọ̀ràn kalẹ̀ yẹ àbáwọ̀ tí wọ́n bá wọn bẹ́ẹ̀ fún olùgbẹ́jọ́ àwọn apá fún olùgbẹ́jọ́ ẹ̀ mọ̀ bí ó sọ̀rọ̀ nígbà tó ẹ̀jẹ̀ a máa pa twelve tí o kò tó ọ̀nà náà a máa pa fún a máa yọ three ẹ̀jẹ̀ ẹ̀ kan ẹ̀sùnmọ́dé ẹ̀mí ẹ̀sùnmọ́dé ẹ̀mí ẹ̀sùnmọ́dé ẹ̀mí ẹ̀sùnmọ́dé ẹ̀mí ọ̀dà èèbó ṣe wá dé tó ní ẹ̀kéjì ẹ̀ kéèdì jẹ́ ń sọ ìwọ́n fúlẹ̀ tó bá dé débi yìí o wọ́n ń sin nǹkan bí ìgbọ̀nsẹ́ pé wọn ò ní jí omira bí ó ṣe wà náà rí ní tí ó mú sórí báyìí tí wọ́n bá gbóúnjẹ dé oúnjẹ wọn ti tẹ́ẹ̀tì ẹ̀wọ́ kan sọ wá ti gbẹnu ẹ̀ náà ni ẹ gbogbo wàhálà tó ló fi jẹ́ pé gbogbo ìjọba kéèkì ẹ sọ̀rọ̀ láti máa di ọkàn wọn. àkọ́kọ́ náà fúnra ìrì tí ọ̀rọ̀ ó yí ipò rẹ̀ ọkẹ́ òṣìṣẹ́ bẹ́ẹ̀ sì ni èèmọ̀ ọlọ́run mọ́kànlélẹ́sẹ̀ yẹn ń ju àwọn sí kan ń sọ ìlú ọ̀pọ̀ tó fi jẹ́ pé kèé ṣe wípé àròsọ téèyàn bá wá gba ojú kejì ọ̀dà o ìtọ́ yìí ó máa bọ́ sí ọ̀nà bí ọ̀nà kejì omi kọ́ pàtàkì ó kéré tán nítorí pé ààyè ọlọ́run ṣe bí àtẹ̀nì tẹ́ ẹ bá ti sùn iṣẹ́ rẹ̀ ti lọlẹ̀ ìtí ń tún nǹkan jáde ń bẹ̀ kò flush ìwọ́n ṣe flush mà tẹ́ ẹ bá kọ́kọ́ jí tẹ́ ẹ mú mi yóò kọ́ra flush kí o ẹ ń bá máa ń ṣe ó rí àkọ́lárùn ẹsẹ̀ àtẹnu. na barakala bi tọ́lá tó wá fẹ́ parí ẹ̀sẹ̀ kọ́ àjẹ ojú wọn bọ̀ ta àwọn ẹ̀fọ́ wa máa ń tira wọn yọ lọ́mọ bọ̀ tó ta ṣé ìyàtọ̀ sí nínú fúnra ìpè jáde gan káwọn ti sọ fún ma ọ wọ kí ni a ti pa kí ni a ti pa pọ̀. ọwọ́ àwọn ọmọdé wòye jẹun àlọ́ wọn gbogbo àwọn ti gbó jẹun sọ́kọ̀. a ní ìjà láfíà jẹ̀mọ́ àti pákéjì débi pé àwọn ààrẹ kan bẹ béèyàn bá nyọrọ mọ pa kọta lọ kọkọ lọba kó mọ òògùn rẹ tọ́lá yẹn lóṣù mẹ́fà bàjẹ́ a ah, ọlọ́run nìkan lè sọ láyé lélẹ̀ kọ jáde dàgbà àwọn ààrẹ bá yẹn sọ àwọn rẹ o èèyàn lọ sí kí lọ pàtẹ ìrí bẹ́ẹ̀. orílẹ̀-èdè àgbáyé wọ́n ti wá sí i kí ló pàtẹ ti rí bẹ́ẹ̀ á kílíà rẹ̀ àwọn bọ̀ tí ìṣẹ̀lẹ̀ àwọn ẹgbẹ́ wa kù ní sí kò ní ìpalára wo ni òmú ìbò lọ́wọ́ ìdí òkè máa sọ padà ní òyìnbó òní àti ọ̀bà wa tẹ́lẹ̀ tí a bá tà sọ pé òwò rẹ̀ tàbí rùmọ́ọ̀nù rùmọ́ọ̀nù rùmọ́ọ̀nù tí ẹ lọ́wọ́ wa àwọn èèyàn tàlábòsì kò sí dáwọ́lẹ̀ kọ́lù èdè yìí tẹ́ ẹ bá ní tẹ́ ẹ máa ń parẹ́ mẹ́ lábáwọ́ bàyẹ̀ tirela ìjọba tí wọ́n fi tirela ní pé ìkíní kan bẹ̀tẹ̀ ìfipá mẹ́sílú èdè supermarket super sẹ́fẹ́ pa àtijá arúgbó láwọn ìgbà wọn supermarket. democratia samson ẹyọ ojú yìí samson ìgbẹ̀yìn ó ní rúmùn táwọn wí hormone náà hormonate oníjàmùrè inṣàlá àwọn àdọ́rọ̀ hormonate kọ́lọ̀ bá jẹ́ káyọ̀ àwọn yóò tẹ̀gbọ́n inṣàlá ọ̀rọ̀ máa nígbọ́n ẹjọ́ a ó sọ ìjọba ti dáàbò a sọ máa dúró wẹ̀ wàhálà ti máa ń pè ìnira ti máa ń gbọ́n bá tábà jáde nira nìkan a wà á jọ padà tọ́lẹ̀ ìjábọ̀ tó sọ̀rọ̀ o a wà kí wàá ní àwọn olùmọ̀ sọ kí ló dé wọ́n sọ àwa náà fi sọ sí irú ẹran báwọn àlejẹ àbá àlejẹ irú mélòó láwọn àbá àti padà pín sí pẹ̀lú tí ọmọ ẹsẹ̀ sí ẹn tábàtí ní sísan ìdílé àlejẹ sábẹ́ sísan ìdílé àlejẹ èwo lálejẹ ìwúrọ̀ àlejẹ àwọ̀ àkílẹ̀ rẹ̀ bí àwọn ọmọ ìdàrọ̀ máa ń kàn fi rúmúrí bákìyà tààdá sallallahu wasallam ala nabiyina muhammadin wa alihi wa sallam wa sallam alaikum wa rahmatullahi wa barakatuh Floyd.